الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والفضة وخير لكم من أن تلقوا عدوكم فتضربوا أعناقهم ويضربوا أعناقكم قالوا بلى يا رسول الله قال ذكر الله تعالى ọ̀gá wa àgbà Abu Darda ọmọ sábà sàlékún yọnu fún o ṣùgbọ́n àwọn ọ̀gá wa àwọn sàhábà nàbọ̀ sallallahu alaihi wasallam. ó ní òjíṣẹ́ ọlọ́run kálékún kí á ti gé ọlọ́run kó máa bá a. asọ́gun abáyé pé ala unabbi'ukum bi khayri a'malikum. ṣé kí n sọ fún yín iṣẹ́ yín tó lóore jù ànábì lọ́wọ́ àwọn sàhábà bẹ́ẹ̀ o wàzùkáhà inda malikikum iṣẹ́ tí yọ fọ yín májú lọ́dọ̀ Olúwa ọba tó ní kápá yín ọba tó dá gbogbo wa wa arfa'iha fi darajatikum iṣẹ́ olóore tí mo ń ròyìn yìí náà anabi sallallahu alaihi wasallam anabi ní kọ́dà níbi ipò níbi ipò òun lọ́ọ́ ga jù lọ́dọ̀ ọlọ́run níbi ipò. وخير لكم من إنفاق الذهب والفضة kódò lóore fún yín ju ntẹ̀nà lówó góòlì ní àbówó sílvà tẹ̀nà sójú ọ̀nà tọ́lọ̀ tí mo fẹ́ wí fún yín ó tún lóore jùlọ o. wa khayrun lakum min an talqaw aduwwakum fatadribu a'naqahum wa yadribu a'naqakum kódà tí mo fẹ́ júwe fún yín ó tún lóore ju kí ẹ̀yin àtọ̀tá yín kẹ́ ẹ pàdé lójú ogun àwọn ni wọ́n pa yín ní abẹ́yìn lẹ́ pa wọ́n ìyẹn ni pé jihad fi sabilillah qalu bala ya rasulallah àwọn a ẹ sọ fún wa o òjíṣẹ́ ọlọ́run ẹ júwe nǹkan náà fún wa o tó lóore tó ládàá tó tó báyìí qala ànábì lóhùn ìpè zikrullahi ta'ala láti máa rántí ọlọ́run wọn là nẹ́bí sallallahu alaihi wasallam lójúwe gbogbo ọ̀nà tẹ júwe bó ti lóore tó yìí máa rántí kẹ́ni máa rántí ọlọ́run kìí ṣe nǹkan kékeré o olùwàfẹ́ ká máa rántí òun ní gbogbo ìgbà ló fi jẹ́ ọjẹ́ pé kò sí situation tí ìrántí ọlọ́run ọ̀wọ́ ọ̀fẹ́ wọnú ilé rẹ àti ọlọ́run ọ̀njáde kó ilé rẹ àti ọlọ́run ọ̀fẹ́ jẹun àti ọlọ́run ọ̀jẹun tán àti ọlọ́run àá ah, kọ́dà ìrántí ọlọ́run débi ìbọ́kọ àti ìyàwó bá fẹ́ lájọṣepọ̀ ànábì ní wọn bá wí nǹkan kan èso oníráyè lọ́dọ̀ tọ́lọ́ bá kádàrà tó bá dọ̀mọ́ láàrin wọn kò sí situation tí ìrántí ọlọ́run ọ̀wọ̀ ló fi ní ládàá tó tó bẹ́ẹ̀ àti sọ pé gbogbo òun wa tá n kí láti bẹ̀rẹ̀ rẹ̀ lófin kí láàbí ń ṣe ìrántí ọlọ́run qira'atul Qur'an kàwọ́ ọlọ́run gbọ́rọ̀ ọlọ́run yìí ọkà súnà nàbí ọkà débi rẹ ọgbọ́n tó wí sallallahu alaihi wasallam ọgbọ́n tó ń jẹrán tí Ọlọ́run nìyẹn o. عن أبي هريرة رضي الله عنه قاوى أبا أبو هريرة لما سألكم ينفعه سبع وقاوى عن صحابة النبي محمد صلى الله عليه وسلم أبو هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم òjíṣẹ́ ọlọ́run kọlọmọsá sàlékún kí a ti jẹfà nàbí ọsọ fún wa báyìí pé sabaqa al-mufarridun qalu wa mal mufarridun ya rasulallah qala az-zakiruna allaha kathira waz-zakirat sabaqa al-mufarridun a nàbí ní àwọn kan ti lọ wọn ti gbáwájú o gbáwájú o àwọn sọ̀hábà la di ànábì ńjọ náà sallallahu alaihi wasallam wa mal mufarriduna ya Rasulullah àwọn wo ni o ká mọ̀ wọn o káwa náà lè jọ wọn o. qala ànábì dáhùn ló sallallahu alaihi wasallam wọn ni az-zakiruna Allaha kathira waz àwọn tí wọ́n rántí ọlọ́run púpọ̀ nínú àwọn ọkùnrin àti nínú àwọn obìnrin obìnrin ó ṣe pé gbogbo òṣèṣì rẹ̀ gbogbo situation tó wà gbogbo circumstance rẹ̀ circumstance rẹ̀ gbogbo ẹ̀yìn máa fi ránṣẹ́ ọlọ́run sọlá náà ní kọ́dọ̀ wà lọ síbi òjòkó rẹ̀ tí wọ́n ní pé kan tọ́ọ̀nù rẹ̀ tí ìwọlé lọ bá dókítà máa ma ṣe ọ̀nà. ọwọ́ àbí ọjà rẹ ẹnìjọ́ ọ̀rajà ò tí ì dé máa ma ṣe ọ̀nà. ọwọ́ àánú ọ́fíìsì rẹ ò fírí ò tí ì níṣẹ́ tó ń ṣe lọ́wọ́ máa ma ṣe ọlọ́run àyè kan ta ìgbónájẹ ọlọ́run bàbá wà ní tọ́lẹ̀tì o bí wọ́n bá ń ṣe ẹ̀gbin lọ́wọ́ o ilé ìtọ̀ ni àbí ilé ìyàgbẹ́ àìrántí àìdákọ̀ ọlọ́run láyé ìgbóni láyé ẹ̀gbin àmẹ́rí gbogbo ìṣesí wa yòókù ní ìrìnàjò ọlọ́run wọ̀ ìrìnàjò ọlọ́run wọ̀ bọ́ ọba fẹ́ sùn oní ìta nẹ́bí ni òfin ìrìnàjò ọlọ́run bọ́ ọba fẹ́ sùn bọ́ ọba ti dígbára oní ìta nẹ́bí ni òwúlò òfin ìrìnàjò yìí ọ̀nà tọ́fíjọ́ jẹ́ pé wàlẹ̀ àbíkọ̀rọ̀ lọ́ọ̀dì akíbarù òsùn tó tó rántí ọlọ́run ló tọ́ o káwa náà máa ká sì máa ṣe o rántí ọlọ́run kọ́dà bọ̀ ọ̀bá mẹ́jú alihamudulilayi lọ kò ní ìjọ ṣẹṣẹ lọ lé kéwù torí yẹn bọ́ mẹ́jú astaghfirullah lọ subhanallah la ilaha illallah kò sí ló ń wa léjì o èyí tó bá ló ń kà ta ni ó ju rẹ fún wa anabi sọlá sọlá àwọn tó ló ń kà ń bẹ anabi yẹ ojú rẹ o mẹ́ta ni ewu báyìí o èyí tí ọba ti wá ní ó ń kà pé iye báyìí ni ewu inú tó ló ń kà ní bọba kẹrin tán ṣàgbékiri ṣe subhanallah thirty three alhamdulilayi thirty three allahu akbar thirty three ọba tó wọ gbà mí àbíbáyé ọba sí olùsẹ mẹwàá mẹwàá dàrú iná gbẹ náà ń bẹ ní súnà nàbí alọlá mẹwàá alhamdulilayi mẹwàá Allahu akbar mẹwàá bówó ọpẹ subhanallah walhamdulilayi wallahu akbar òwe mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ọwọ àwùjọ bẹ́ẹ̀ for thirty three times gbogbo ẹ àwọn súnà nàbí sallallahu alaihi wasallam torí náà ẹ dákun yá mú ní pàtàkì kò sì yá mú mùsùlùmí kò gbọdọ̀ má máa rántí ọlọ́run ní gbogbo ìgbà gbogbo ààyè rẹ̀ báwọn sọ̀hábà ń bẹ lójú ogun wọn máa rántí ọlọ́run àti ọba wa ni kọ́dà bí wọ́n wà lórí ààrẹ rántí ọlọ́run ìjàlẹ̀ nù wọn. anabi sọlá sọlá mẹ́ni ọba ti pé ní wí gbẹ̀yìn sẹ́ni bọ́lọ́run ẹ̀mí lá ìlàhà ìlọ̀lọ́ ọjọ́ máa lè jẹun náà àní kò sí kò sí ibi tí ò sí ìrántí ọlọ kọ́dà bí yẹn bá ń pọ̀ káàkú lọ́wọ́ torí náà ẹ dákun ìrántí ọlọ́run ní ṣe pàtàkì o ká má wàá tún gbé lọ bòmí o ká má gbé lọ tún mi o ìrántí ọlọ́run ò ní ìdíyẹ lọ wọrú aṣọ kan o mo gba ẹgbọ́n mi yé jàmá kò ní ibi pé wọ aṣọ kan ní ẹsẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀ tó kí ẹ tó lè rántí ọlọ́run o àjọ ọlọ́run ò ní ilẹ̀ kẹrù aṣọ kan kalẹ̀ o àfikún gbogbo àwọn wọ̀nyẹn o ẹ̀yà yọkù o ànábì òfin lélẹ̀ bẹ́ẹ̀ o sọlá ọ̀sọ̀lá kọ́dà ìrántí ọlọ́run kò ní ìdí àlùwàlá bọ̀ bá sí lálùwàlá o ìyá àgbàlá tùyún ìṣe ní ọ̀bá lálùwàlá gbogbo àwọn asọ̀dùn ni o ànábì òwú bẹ́ẹ̀ o sọlá ọ̀sọ̀lá ìmọ̀dà bọ̀bá wà lálùwàlá tàbí máa wà lálùwàlá gbogbo gbà lọ́nà bá lè máa ṣe bí ọ̀dà àmọ́jọ jẹ́ pé yìí ní wàá di obstacle bí abáránjẹ́ ọlọ́run máa ń kó sómi láì sàlùwàlá ṣètọ́ nínú ṣètọ́ nífẹ̀ ọ̀fẹ́ yíyé ti fún ọ nù o kò níbi kò níbi ìrántí ọlọ́run kọ́dà bóòlù ní àlùwàlá ọlọ́nkọ́ mọ́tà sí wa lé mina zakirina Allaha kathira wa zakira ọkàn wa fún àwọn tí wọ́n máa rántí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àtọkùnrin àtobìnrin hada wallahu a'lam wa sallallahu wa sallim wa barik ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi wa iyyakum.